نعم. إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالسلام عليكم ورحمة الله وبركاته إذا يا الله سبحانه وتعالى يا جلافيا يا خلافيا ìmá zama ilele jẹ́ ìbádọ́ ìkí ìfẹ́fẹ́ jẹ́ ìbádọ́ alhamdulillah alhamdulillah alhamdulillah sọ̀kú bí a ti gúyà ikan dóró tó ti láì dàgbà rẹ̀ zaman aláwọ̀kí na ìrẹ̀lá mọ̀rí pàṣẹ iná na yẹlu azùn eṣìgbè gúti ó ìlú azùn eṣìgbè gúti iná ìbà aláàtúwà pàtó na ìdí bíá na sọ̀kọ́ fẹ́ gbogbo sí na ìdí tó tún mọ́ ná sọ̀kúrú bá ti rí ìyà tí wọ́n ìtọ́ mu ìfẹ́ bẹ́ ayín àwùjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàfin èdè amínchi ìdájú fẹ́ mọ́ sọ̀kúrú láwọn fẹ́ gbogbo sí àlàkáyé yìí àlùbáríkà yìí gáfárà yìí yẹ́kù yìí àdúrà nígbò yìí na ìdàmúgbà kó kó dé gẹ́gẹ́ dáa náà sọ̀kúrú láyé ìdí pàdé yìí tó tù láyé ìdí pàdé yìí tó tù láyé ìdí pàdé ya ce ikini aya gobe ni bana Allah subhanahu wa ta'ala wọn lamini wi ni alukur'ani jiji wọn fẹ na yale ìdílé bi láwọn jin nínà sọkọ yìí léya ni ayi lábẹ́rẹ́ tàbí jẹ̀mánà yà láwọn jin nínà. tó Allah subhanahu wa dán alábíkà fèrè ìrẹ́jì tí sọmọ sọ gíyan adé yà sáà Allah.

wazirin na jigai idan na gai saba biya su ke kindoro kindoro ke da na musiba ba don su kwazo da daki ma da kin na hau kakare na cici na mutarayi ma da indoro ya bai ji na waye ji kisa su kwaye ji hasi kada na ga su sasu don wani yayi yin da zai na yi zafi kin bane don lafiya na a su ne kwai bai zauna a dalla zan doro tare gushe kafa ruwa da tibarun yi ibarin ciwo ciwo ta ilan na sukun أعوذ بالله من الشيطان ke gaba gware wa bila sahari hum yastaghfirun fa magabtu e kati jiya da fara wani torcho Allah ya arziki da jijin shi idan shi kafin so ko ga wallazi khalaqa al-azwaja Allah ga idan nan ji alita ya e irin nijina ko kulluha kullaha bada إيكا كان فاتن وكتبنا سقوة جالسة بمعنى خلق جميع الأصناع من الحيوان والنبات وغير ذلك كيف تجينا كتبنا إيكا كان وكتب فاتن الله جالسة أتنا جدا جونا إيه إيكا كان نجيكي إيه دينا إيه أدارة ديمانا إيه ديكيو إنا لكونا كوبا بسوكو جون agade boogun ade yiko guba aba soko agade banu adama ade alijini guba ba alita soko ayo agade ba ade yiwo guba ba alita soko ayo agade ba ade ade nzagi guba ba soko ayo nga yesu e e nigayo o wájú èsì lálẹ́ lé ọjọ́ gẹ́gẹ́ kí ọ pátá nà ń gbà pé wọ́n ti ju wọn àlá ọ̀sùnmọ́lá ọ̀tà alábùdán èyí rẹ̀ lága kúbà wó kákákáyà àgbọ̀rọ̀ wá ti nínú ọjọ́ wá nìyí náà wá tàkàtà lókè bá wá nìyí náà ṣùgbọ́n ń gbàjà àdìsẹ́ na daga ẹ̀yà nuwọ́ wọ́lá nàá bẹ̀ dábàá tuntun ya latiya min ba kwai da daba e na yau matar ka gona na yi tuna e ya da ya nuwa cenotu ya mai ke su da na yi zuba na ya yawon luna dan dan yi zira na nana nga yi tuyi kwaye ko kuma nga yi tuna na yi ya ba ta ita ji amfani da yayi nan dabba su tuci na ya ana adẹ̀rin gbàgbọ́ àbòlítà kò lú lòhùn wà á sọ̀kọ́ jáàjí ewé ìdẹ́gbẹ̀ já zàzánà ha wọ́n bà fara ha wọ́n fara ha lọ́kùn sọ̀kọ́ dábàlẹ̀ ìgbà yìí wọ́n dábàlẹ̀ láti ṣìkí ọlọ́wọ́n láti ṣìkí yìí wọ́n lámàdá láti sọ́kí yìí bàdọ́dọ̀ kò yí kiri gangan gẹ́rẹ́ ka tuna wà lè fẹ́ zaka yájọ gudun wutu ẹwà kiri jẹ́ sọ̀kọ́ yóò kaka yẹ́ bí bana adamu dangane da dokoyan wọ́rọ̀ àfihàn wọ́n lọ ń gbọ́yàn àmọ́ ní ìyà yìí àjẹ́lẹ́ni tó nínú ẹ̀ tó dábà tó tó ṣe yìí ní tẹ́sítẹ̀wù aláàzù fún yìí ewé èdèbè sí ewé ta ẹtí wo sọ̀kọ́dábà ní ìgbàgbà yìí ewé èdèbè sí wí ta ẹtí àbò ọlọ́wọ́ àtúrà fún àdìgẹ́lẹ́ orí ìtẹ́sẹ̀wà aláàdùhúrì tààlà ọ̀sánàdà alága ìyàmù ọ̀dẹ́nà oúnjẹ oúnjẹ àyí ìtẹ́sẹ̀wà aláàdùhúrì ìgbé ẹ̀rẹ̀bẹ̀ jí díẹ̀ díẹ̀ tẹ́rẹ tí wo òtọ́bẹ̀ títà àjọ ìyàgọ́wà àgẹ́gẹ́ ní ọgá àjà àmọ́gá àgẹ́gẹ́ ẹ̀yà àjà wọn àjà bẹ́ẹ̀ sì ní ẹ̀ sóòtì káwọn ìtàkù àńlò látẹ̀dẹ̀nu wà ní ọ̀lẹ́gẹ́rẹ́ wúrí àjà àmọ́ àbànú olùgbìrà kàtúnà daga zamanin annabi nuhu alayhi salatu wa salam na aya ta kwace ta zabi har bai nan na je lefa na ta kwaye su da yayo ba na karau ta lubi da kasuna kaga ganta tamfuru ne mata rabbikum ya da bai fa ngwaye fa kan gore ga guda je dabba ko kuma tutuci na yona wata kulu ite ga ga subhana allazi taqara lana hada wa ma kunna lahu muqrinin dile saka take wa fiya zana dito sahara lana wa bi balade na na jiyina sahara lana wa umur na fiya na jiyina har ma agba jiyayi tutule ya zuwa na biya idan sauki na ile saka saka ayo tabbata ya Allah wuce wa ma kunna lahum muqrinina ije kago ne a tena yukan yuna ka wi ba kago su kuna waru biya a ci bari aji ya ina وليس المراد من ذكر نعمة تصورها واختارها في البعض بل المراد التذكر أنها النعمة حاصلة yẹn dá àláwọ́ ìgbé agbónáná wọ́bẹ̀ dábọ̀ tó tù yìí wọ́n á bàjí tí wọ́n á jẹ tú o nígbà kó ní ìmọ̀ sọ̀kọ́ bu lọ wọ́n bọ̀ ní ádámù wòye wọ́n dájí sọ̀kọ́ jí wọn dínà dòkó àtúnà wòye tú dòkó náà. fàyínà mọ̀ tàfàkàrà fi ànà máa yẹ kọ́bọ̀ alìsàn nílẹ̀ fúlùkùlà nàá lálẹ́ táyì ẹnà wọ́n tú wọ́n rà fún yọ kódà báyìí ọ̀nà afẹ́rùkúwà agbọ́kàgàwìn wà ákọ̀rọ̀jẹ́fà lẹ́gàmà gbọ́kà lẹ́gàmà kí èkúdì jí nígbàwọ́nà kí è láàrín ní ìṣẹ́lá gbàwó arẹ́nu orújìgbà ìṣẹ́lá ẹjọ́ allah nǹkan bẹ̀rẹ̀ yóò tún dábàá ní iná wọ́n wọ̀ ìlànà bẹ̀rẹ̀ jùpa allah subhana lẹ́rìí sáfara lẹ́nà ága wọ́n máa kún náà lẹ́hùn mọ̀kùnrin وقابوا تنسجوا وكندروا ولا آية نبا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون آية كابو كابو أكتو أكبا to kabu kabu to to to piriki ba ta ba so ko bai biyo kana jin ga da piriki to wanwa lo to wanwa wanwa wanwa e da mu sai ko kana ti mo ta lagba ma ti alagba yin mulki kan na zan bawo Allah kan doro ga ku ta su ce ne ago su so kai annabi Muhammad sallallahu ta'ala alaihi wasallam kan doro ga ku ta dabba su ce ne wada takbir ji zuta Allahu akbar Allahu akbar Allahu akbar alhamdulillah alhamdulillah alhamdulillah subhanallazi sakhara lana hadha وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون so ka sai kun tayin ko babu ya aga ke ya shek mahmud kumina ya nuwana bismillah majara majareha wa mursaha rabbi kitaw la ghafurur rahim alin ga wanga wasa wai bayani wabu kabo kwa fa wala bismillah odi ji kokari ka to do de ya nuwana otu sokwe amma sa aya lana subhanallazi sakhara lana hadha wa ma kunna lahu yi ya ila rabbina la munfalibuna e ba soci ga ya ji ba da tun mhm. wa ja'alu lahu min ibadihi juz'a kpɛŋ yi ɛna gbɔŋ na ìdílé taa iri dubu ya ń na ɛna gbò zan na alama apàkè zan a duba rẹ ó na alama layin nǹkan yìí ń fẹ́ àgbà wọn. zumanu a yi zuna nga mama kuna wa a yi fata ya yi ba ya zuga jahili ci yi na aske da aske gwaya aske su kuya ta gana ya ni ugwe ya zo kuma biya igbaron gwe ya zo ya bana al'imanu ya zidu wayan yankus imani be imani mai ke su kwace imani iman. kalawar da mini haduwa na annabi muhammadu hajjin bana alamai na saruka imanan la yarfaddu wani iman layan yanfaddu ومرافقة محمد صلى الله عليه وسلم في آل الجنة سكون يبقى إيمان إيمان نلقى دياني إذا تبجو سنجو بيا فنقو يقولوا له أسل ديانا الدين النبي الإيمان تكون بيبي سكون نيما نلقى دياني وانسو بيانا أسيسوا واتارا فلا تتوجون أنا يبقى دواسو sai na Allah subhanahu wa ta'ala ga ina zuma na wani yin lawuda an yi ya ne zarabul alamin na wina wa ja'alu lahu kafiri Allah ta ya toci min juz'an yamdo ji min ibadi min wujushu sabo ta ana ta yi kila da wangi na sokojina eh da wangi na sokojina ulla ad bi sokobashi za mu shiga uzairu ku yi soko za shiga annabi isa ku yi soko za mu shiga mala'ika ji ake da soko ya yi ku ji alumi ibadi a yin da sila àwọn ọgbà aládà àgbà sòkó jùmọ̀ sòkó di ẹ̀ndọ́rọ̀ ní ti ajá tí wà ń kọ́ ti ajá tí ẹ̀ndọ́rọ̀ wà náà ọjọ́ na bẹ́yìn náà wò

bari ga kafir je da no malaika yi kafiri ga malaika yi e jin za ji jayo ne soko bari ga dade malaika yi alita ji mayo na soko jina uja alita jayo na siyasa ya soko na ibacin malaika yi ajiye giye soko malaika yi ma ake jin zagiya amma kafiri ga malaika yi in zagi jayo A jikin ya yi ya soko da mana shi iku ba. Da mana shi iku ba. Allah Azzafa na da ala dama a mai zaka za a nima ya kurkukku banaat. Ah, Sokwa lalala ni na yano jihalita na ya zaki yi a kebe lawon wajenwa maji ala ya jama na ya alisaka zata ala ni na fi ilbanas. sọ̀kọ́ ka lajì laganga ìyẹ́wò yẹn azùkọ́ bá jí yọ. àmì ìtàkàrà mi máa yá kúlù bàná. وخصكم واختاركم البنين بمعنى وفاكم بالبنين sọ̀kọ́ ka lajì láàjì ẹ̀gẹ́ jíwù yàyọ mùsùlùmí lágbé ìwé ẹ̀sà ǹgbẹ́ yọ. tilka izan kismatun biza ẹ̀yìn tún ní ẹgbẹ́ dànù gẹ́gẹ́ alọ́kùnmù zakaru wọ́lọ́wọ́lẹ́kùn tilka idan kismatun ya hun a sako ta hun zagi sako ga yawancin hun kanya idan na malar da gini zagi ji ya sako da wani ya ba ji ji ne ya da wani in zagi na imam malaika ya ke yi ba

ngala kai bege ya ji musulunta ya sabu ya ce fi zancin wani sakon wai za bushira a haduhu an da kyara ya zantun da labari bi ma daraba lirramani matsala eh wai za bushira a مثلا لله بنسبة البنات له ịda gị na-asị na ihe adịkọtọ ji daa mkpa ga-egi sokwo a yo na aga ya ga ime ama gị egi e nza gị ole e na egwu e gị a na agụ ntinye sokwo irike ndụ adị dị gị mba wele nọ aga na ego ukwu mịa kwa nkele afụtọkwa kwa ha dị ịlara na ya na o aga la ma alami shi aga ịsa eme

fara reji ba yoyi labarin dora da riba larabi ewo kwewo kwen dora ga aziki da ga fado fata no e bono ga ga yu labari ga inu amma ji ba yoyi ga su fata je rafi awo amma ga gamba a ga da yuma cewa hoto ji yuma ga ga biya to ko ga galla wajhuhu muswaddan

an gali an maki in wa magin zagi ne ina ji gin zagin na yana a ya kuzo am ya tusso fitara lan gwasi e babe zai suna da wannan la ka ji da baje lan lan gu in kuma ga dan da ya ga baje agi lan gu ko berai a daga ga pu to su kuma ga yawa ina na bakwani nan yau da ta da hajji ba soko a ce wa hadisa kirgiyar soci ga a gaya yin zagin ciyo a gato daga mala'ikan zagi ya yana ya wuce ya soko soko ga ya wuce na gana hunkiya lọ́la wọ́jú muswaddan wàlé fuska wọ́já já ṣe bá ó wà kọ̀wé wọ́n yí ba ibina yàwó labari gan imi wọn maki ẹzàgina e ọmọ ìtàbíya ẹjà e ìdíya gbọ́yìn musulmi kirkin zoro wanda ya kodi sifa da zuci nan na ta gidi yake wayo su ko wajen ba albarka ya rusa ko sai shi dai na saku jan albarka ana mai wani saku ya na jaji albarka ya nan وَهُوَ فِي الْخِطَابِ غَيْرُ مُبِينٍ balarabi bin tafiya na ya ce jina ya zazzabi na abuwa bai yi labarin ga yini wani mai ki su koya wa gani da yi wani ne ki kwan ma ji jira ba wujin wa ko wujin wa ko bari ka ya igba a to oge igba labarin ya balarabi al'adab dono wajen ba litiri ce wajen da ruwa sai jibe lagi so ne wato a sai ga alhamdulillah nan ajiye na yi zagi na daga bin mabubu ajiye na launa na ga alugwa masu da daga zakan buya na kun ga aliyu da cocia e lalafin muke allahu yi fin bono nga malaka da ni ga yin ba na ga zagi lafiya ka ba lugwa na gagu wọn a gagun gari ko amma ya ja a launa biya gwe ba ba ikwe aga akwụkwọ ọkụ enaga adị na achị sokojiga waye ji daga lalace wucin da ya aske musulunci kuma ya daba jihar jini nan na sokoga awa mai unesco a ga lafiya soko da na yanaki fili dan filin iriyeti nimpa na a ga lafiya soko da na ipapadan ni ipakwe nimpa na nípa bọ́ akọ̀rọ̀dá nípa bọ́ ẹ̀gbọ́dá yìí ìzàlẹ́ náà pàlẹ́ nípọ̀ àmọ́ ẹ̀gbọ́gbọ́dá nípọ̀ náà ẹ̀zàjì ẹ̀zàjì lẹ́jì èlé rẹ̀ kẹ́kẹ́ apá nípa àṣà tàbí ìbàdàn yóò ti gẹ́gẹ́ aládà àpasòkó wòhúwà ìlẹ̀kùsáàni ọ̀ọ́yìn mọ́bí zanẹ́tìtò tó bá bẹ́ẹ̀ ní kó yìí láàbùkẹ́ lọ́wọ́ ẹ̀ ebe gbogbo tẹ́rọ ẹran ráyú wọna láwọ́sẹ̀gẹ́ àti ẹ̀dá bá ráwọ́ àwọn mayakuna hankada yusuf ilajinabi láìláàrí lànà nígbà lúyọ kọ́ndọ̀rọ̀ nípa búdán nígbàdẹ́gẹ̀dẹ̀ yẹ kẹ́ fi ní ṣùgbọ́n aná kújà yẹ kìlẹ̀ à ráyí ju wáyà án tẹ̀lé iṣẹ́ pààna láwọ́sẹ̀gẹ́ alágbàgbà sọ̀kọ́ lórí iṣẹ́ sọ̀kọ́ والمقصد الرد على الذين قالوا الملائكة بنات الله ما قال إيمان فنا إيمان zane da ya zan mala'ika yi egin zage su ko yayo na su ko zan garin begiya a ta ganin yin zage ko ba ke tuwa ka annahu qal aj'altu lillah man yanshur man yanshur bil hilya yani yuqabbil wa yanbitu fi istimaliha wa dhalika sifatun naqsi zan kan boro wen wuci ho umma tata mai tata

ega ega ka daga tuma tura kila gike ga wala funi pe ebe na be ni pan na dawo ekiyo an ga mala ga shi je daga fani ruba ebe ila su go bo daga ce ta ga daga ci ga daga deno ji kazana undi kazana undi kazana wale nga ma ni dan moje ci jo an fata hu ya ko a da dalili ni da hira ne da ina dana wale nga kwa suni pa o ga da ga da ji musulmane mushirka ko kafira na yake sagara fiye jira idana ndo jaju da zai gyara ta egi ya shiba ga kutu wai na gaji na amma ga liye wa ga egi ya shiga kutu yau twitter jikin a wasu nipa amma ban da yi san nini mun la ni ko da ajin da ba mun paniya nda ki mata wai paniya nga wa sa esa hen da ki mun

àmọ́ wọ́n pa níyà ọ̀ṣíṣù pa ní wọ́n fẹ́ wọ́n di sẹ́pítà wọ́n pa níyà láàmà náà kò ń zàgí yà lálò wá sí àwọn ìgbà àti nǹkan àkándòrò ìzàgí ndòrò ṣíṣe pa níyà náà ní sáàlì ẹjẹ́ ìkòrò náà lè ti bá a nínú ọ̀lẹ́ ìgbẹ́jọ̀ kúlọ̀ ń gúwèé yáyó àmọ́ nẹ́gẹ́ parí na ìtẹ̀mkọ́gbọ́n ti yá ẹjẹ́ jẹ́ kábá àti jẹ́ á nẹ́gẹ́ bí ṣe rùfú an na ganin bai dani daga ta ko ta bai da wa ta bai ne da ga ko to ani ani ki so ko gon فجعلوا الملائكة وجعلوا الملائكة الذين هم عباد الرحمن suna nga layi wa gan zajo akwai nan daga bero nimpa a shiga ake yi da yau ẹgbẹ́ ìgbìrì wọlé sọ nípa ngala wà zẹ́kẹ́r zẹ́lì ngala wà tẹ́mígi o bámbé ní ọgá tẹ́mígi náà yà kẹ́kẹ́ tùlárí ngala eh, <laughs> ọdún tí ga tẹ̀mbá wọ́n náà ọgá tẹ̀mbó náà ọgá àbẹ́ àwọn ọlọ́wọ́ ti jí màláìkì àti a padà kí òwe ọgá jí gbá nù mùá láti ìjọ a nìgbé tọ́tọ́ ìsìnkì ní ẹnìkì bẹ́ẹ̀ lọ́gà á nù mùí màdé gbọ́ mọ́ pípẹ́ nù ẹjì ni baka ba so yi mun bo zo de shi ala yi Allah ni pa ni e E koro gaje yon bẹ̀rẹ̀ wa yẹnu ní ipá bá ìsàbẹ̀ ní pàǹdà oyo. wò ó gbòòrò tó ló ń gba pọ́tàlì à ara di èké àyẹ́ nù ogún olùgbọ́ àbàlọ́ gájẹ́ kó o tiẹ̀ nàgbà tó

àṣẹ́yìndú àlùkọ́hùn ẹ̀dẹ́gbọ́dán ápùnà sọ̀kọ́jà àdìta ńlẹ̀tì sọ̀kọ́jà àdìta màláìka yìí náà ẹ̀dẹ́gbọ́dán ẹ̀dẹ́gbọ́dán màláìka pùnà sọ̀kọ́jà àdìta màláìka yìí náà ẹ̀dẹ́gbọ́dán arúgbó ẹ̀dẹ́ ẹgbẹ́ yàrí gàgán ẹ ẹgbìyà ẹlẹ́yìn ìsàgbìsílẹ̀ náà ẹ̀dẹ́gbọ́dán ọkọ̀ ìjìká fìdí jùlọ sọ́tùkùtàbù bele alaka shahadatuhum irile ya ga malaika yake zaki da adana ga manauti ne suna alaka da takada ya tayo wa yus'alun kiyama ada be so kwa biyaga be da dalili ne la itiga malaika yan da gijayo har ma yi ke so ko be da dalili ga huccio rawato musulmi kuje akira ga malaika yi take da gijaye so kwa alita so ko ita ne yi ba da so ko na Ini kemana kau pergi ke sana? وقالوا ne yara ma na ba ma ma ba na hu ina je ne ga ya ji ibada da nan ga ya ji ibada ta hu kutin ne ya ima hu malaika ya ima hu en don da hu ba ko bana da mo to ne ya jari ya ji ibada da nan an ba ko ba ite ji yu manga e ga kafiri e ga dana e ga wuci <clears throat> Eh, gayan gaskiya na amma kamanin gai fato kalmatu ham urida biya albati kalmar gaskiya don ne sa da wani bihina ibar eh, ka su ya dama ya ga a cewa su koya su kun ma mazan ya dama a ji amma so ko ji da su tuya so ko ji da ka a yi na wani aynaini a lisana fa a wa adainahu

yẹ̀rẹ́ lè ga yìí ìlà yàkùsùnà àti ipa fùpa èrègà àgájí déédé àmà èjì àdínigbè déédé à tẹ́bẹ̀ hújẹ èjì àdínigbè ìpáyà àmà èjì àdínigbè déédé ìgá jẹ́ àníkà ìjà èjì àdínigbè gbẹ̀mí sọ̀kọ́ gan annabi muhammadu gan ìlàjì àdínigbè agagantoro yàbẹ̀ àǹkẹ̀lú ìgbẹ̀gantoro àtẹ́yìn amma ka kuyi kuke mabbe na an ga yadda ku kwasu dana daga dora lawa su ci gaba na kitabun layi wa sunnatullah wa sunnatu rasulillah alquran da sunna ولا تكن بدعيا لعلك تفلح وفي كتاب الله والسنن التي أتت رسول الله تنجو وتربح تقول دقوا نزا وانجي قاعد دقوا مجي حجة ولا جاجينا أنا يا كما يوجو قرآن دنا سنة يا النبي محمد دنا حجة دون من كافر ما يجي حجة أجد تيانما أما جرى يجي أما جرى يجي اللي يجي حلقة سوايو إليه ليه قمت يعني ubi anyị ayọrọ ndị ụlọta ubi abụọ agaghị arata gị ọ adịghị ajụ gị idebo ebidebo mana nga ọdị ọwụ mụrụ ya tijiji ụwa bal wọge edi ẹwụ na gaga ji ụma ọbịa na ubisi nwe ọbịa sọkwụ ụmụ ọbịa onye nnabara na esu nga tashi a sainahun ilalaya kitaban littafi min kobili shi da ya alkur'ani a da littafi su ne jiki shi da ya kayan kafi alkur'anin gina na ya dama ce ka na ya gana

ai lam yatu bi hujjati aqliya aw naqliya ade hujan doro na ga so ko ga an ga ko ni tawo to ti gona ko kuma hujan doro na an kala to alawa o ma ji derbe to yo to ti na aje huja alama za mu yi fiye da ya daga fi su hanyar ban ya aikara ko bi annahu la mustamidula la mustamidula lahum a dogo ni dawana na jetona a madara don da jetona ya fi na ya jina ci ba taklidu a baye galin ta kwana ya sai na ba a ga sai jite su na iso na jin hujjiyo na yi amani ga je jo hija uja no ga biri an ga e ya be yo ga so ko ga la ujo na mala be pe aga an ga so ko be jo na aje ga ujo uja ala wa ni bi tata be ala da ru no ti ki ala azari muhtaduna e ko bana ta nda ko nda ko ti ta ati ati de ba uke tu ho na nga ito akero ah, ina ah, ji na wa ge nga ito ma ji na aga da lu ti ya ga ga da ida lu ba de ga da ji ni ni ji da na nda ko nda ko ba ma makke ne ya na nda ko nda ko ti pe o makke ina na masuku nga je ya ji na wa kwa nga de de pe de tu o ya be te de ni te de pe de ina ala wa wa na pe pe ìsọ̀kọ́rọ̀ وكذلك ما أرسلنا من قبلك في قرية النذير babu hujja na babu yawa suna ana da dalilin dorowa daga na tiyana na da dalila ita a jini kafirci bona asirata ma yi min shi jawa na annabi muhammadu fi qaryati ya zashin dandwa min biyu na yau na gana ya nauna ta face ne ga wani na ga gabe ya soyo illa qala mutrafuwa da tokoji kwaya ade mai fita sila wani yona ti aziki jina ada daga inna wajadana abana ala umma idan ke sun da kwaili ta jinyo adin da mai jidana ma ku kyani wa inna yima ala tarihim muqtaduna e fagayya sai lani to sala lani tuja e panga kwai na te uja ngaya la ya to su ku ga hannun gasu cin doro ga na yi kun a kuye sun amma je ba a je wa idajen al'umma yana a shiga da je tuce su a cikin ba wani hutu riga da wani so a ide ka ne ka ne ka ne an ga jama'a su ke kwaje da yawon an bẹ̀rẹ̀ ìgbẹ́ ní ẹ̀rẹ́ àgbẹ̀rẹ̀ ní àṣùgbọ́n yóò tẹ̀lé ní ìyọ́rọ̀ yìí tó fẹ́ sàn àgbọ̀ṣù yìí kújà àgbẹ̀rẹ̀ tẹ̀yàn kújà ń láyé ju èdè ìrìnlẹ̀ àti ìdìbò kuma da ya shiga suna yi gana don dan ya kwakke ko yin nan kuyaja ya bai balle lokaci a sha da dini ba bai bai da ne da lai kada da ne nan goyi goyin goyi ba ku ba ba ko ga da su na ne kana joga ne nan le bele ga sa e ti ri sa la ja na da ko da ko ri ben dai je je sa la e ti ku be na ga ba ja yi e ko sa ga mi so ko ila hu ja yi amma ne ke kana ba e ti da ben ne ke kana farko sallah afdalu salati as-salatu fi awwali waqtiha sallah ne ke sallah nan ya annabi muhammadu sallah ne da daga farko lokaci wani na mai farko lokaci ke ina na ga ya bai ne tun ke gana iga ga wai ya duk bai ne ya amma ya da tun ke gana wato ne biye ga da kun da kai ya ce ni dan ba ga ba ya yi idan ọ̀dọ́pọ̀ máa bá lọ́kùnrin ìdúgbúlá abẹ́rùgbẹ̀ wújẹ ọ̀nà ẹ̀yẹ́ náà gígẹ̀ náà tàbí ìṣìdà ọ̀pá mẹ́rin jẹ́ máa jà yìí náà kí àrí ìmúta yọ ẹnu àmà ìlú ìyá ń dábàtọ̀ kó kọ́ inú náà tàbí ìṣìdò ìṣìbọ̀lọ́ fẹ́rọ ajẹ́rẹ́ yíkà ajẹ́rẹ́ yíkà náà kàbẹ́ nta kó yìí káfìrí ayọ̀ bàbá òyì káfìrí ayọ̀ bàbá òyì káfìrí ayọ̀ ẹgbẹ́ làbárí bàyẹ́ tí ó bá dé àdínní náà wọ́n tó ọ̀gá àgá dé bàyẹ́ tí ó ti dé àti ègbò

alamara alugu ya to ti sọkú ya yawon jan gafara amma da ake yi nan nana wace a tuta tuba yi nana kara ẹjẹ káfún cuta na to kawo wa bi hun ina bira a minkum ahụ ma ta su zina min duniya sa bana hujja haje kamata hujja tubo igana ba shi kushi mu bobiya uya iko ya tuba kuma awu ite tin shirko ba qala awalam أولو جئتكم قال أولو جئتكم tó tó fi jẹ máa ń yìí náà ẹni tó ti lè ṣe gan àbákùnrin jẹ máa yàgá gàgá àlọ́ àwa àgbẹ̀tẹ̀ àlàáda ìṣòro ìdákọ̀ yìí náà ìṣẹ̀lẹ̀ tó ti lè láyà lọ. Àgbàgbà àwọ̀lọ̀ jí tukù ìgbẹ́gbẹ́ àyẹyà bí àdá ẹgbẹ́ òkójì hàn gbígbà wíhàn mímọ̀ àwọ̀jẹ́tọ̀ àlẹ́ àbá àkùn ní gbẹgbẹ́ náà ìdákọ̀

yawa gbe dalilio da su gama na yawa su goro da su ne kikaci na yawa su da su ya jojo da su alukwai joji kọlu aga zutu ci soko na iga ina yi ne ya kwaje ga ibe dana bi ma na yi na otu akwai tutu bi yi ya yi wuce ije da su mera ọgbẹ̀rọ kafiri za ije da bigaya ije da gangan da ne ga to ci bayin gare ta hujja na ije da ije da kire ne ga wato na ga ta ci bayin gawa na ga na gage imawa ma ya lani towa kawa ko wo da hujja e gawa na ga na gage imawa ma ya lani towa da shi ga ka fi didana yi yana fi kafiri ya shi kafiri da yana ketu da yana za a yi kafiri ya goro sai yi yi ya ce ko ba da kafirin cijo wata ba ne musulmi ko ba da kafirin cijo ba na ungeshi kafiri daga suna haka don ga kafiri ba nan kalu gane cewa hauji kafiri ya dalawa ji karai da lamarin yau ai na ba shi kusho to ci gawan fantakwam na ya shiga iwa bata ya gama na na je latu da yi tafiya na inwa da zabe ka ka ka kai fangur cire kai fakana hakimatul mukazzibina ke runge su mizo ya zama na ga gama na tuda e tutiye tutiye su kwashi na sai je ti di da yana jama'a ne da nawa kiso kwashi da yana ko kwa sun wa aikin wa bata

èyí ní ẹ̀yà sọ̀kọ́jẹ́ fi ẹ̀sẹ̀ fíà ẹ̀sẹ̀ ní ẹ̀yẹ pọ́ká àwọn ẹ̀lẹ́mí ní ẹ̀yẹ pọ́ká èyí kì ní jẹ́ ẹmọ pọ́ká chíkì ẹ̀nà yàtúzà sí ẹ̀ wọ́n lè láì jẹnu lù sàmáwá tó rà áfù sọ̀kọ́jẹ́ sójà ìtókùn ní ni sójà sọ̀kọ́jẹ́ tẹ́wàá tó rà ẹ̀ẹ́fẹ̀ ẹ̀ sàhárà rẹ̀ sábà lẹ́yà yẹ igirigbu tota àti kẹ́ pẹ̀lú tí ó ti máa ń ti jẹ́jẹ́ jẹ́jẹ́ yẹ́ wà bẹ̀ ní náà yìí pọ̀pọ̀pọ̀

وإذ قال إبراهيم لأبيه وقومه maana okurio pa pa patupa istafna ibrahimu anabi ibrahimu aliso kube tabatuyu kala un bekan li abi ngai de babuina azara wa kawmi yusike ka be jama'in jina kun ka baba kuma ka be jama'in ji tu ka biyo inna ni e mi barahum begwanwa

wọ̀lá tọ́sàbí àrùdá pàtàrùdá máa rọrọ̀ di agbẹjọ́gbẹ́jọ́ tàbí jẹ máa yọ tàlẹ́wà pàlù tó bá bèyí tó ti arẹ́ kàkẹ́ bá bèyí náà tàlẹ́ ìdábà sọ̀kó náà láti tàjì àkíyèsí kàtó tó bá pàmò tó bá gbẹ̀gbẹ̀ gàdé díẹ̀ mọ́rẹ̀ ebi òtó gà ájà alákàkẹ́ bá gbẹ̀gbẹ̀ dìbò fún yín mọ́ náà wọ́n dáa náà fún ẹgbẹ́ bá wọ́n wá mọ́ ìyèlé náà yáyà ó sọ̀rọ̀ ìzàmọ́

igẹ̀nu jìnà ẹkọ̀ ojú jọ ó sì gbẹ̀dẹ̀ kọ́sọ̀kọ́bà tọ́lọ̀ ayé amọ̀nà ìdáná wo ẹlẹ́sẹ̀ fi tí ó ná ìdáná ìmá náà ìjọ wà ló sọ́nà pápá náà lòun lọ́yà àmọ́ wọ́n ìlà kíríkì ó pàmò bẹ́ẹ̀ ti ẹ̀yọ ẹ̀gá àti ohun báwà látàn ẹ̀kọ́ kíríkì bọ́ mọ̀ láwọ̀tọ̀ kàfọ́s abẹ̀lẹ̀ àbùdá láti àbúdá dédé sí ma fọ́tọ̀rọ̀dá ọ̀bẹ̀ àti àlẹ́ta máa rẹ̀ ọ̀gẹ́ni bẹ̀ àlẹ́ta rẹ̀ bí àtúnamọ̀ sọkújì ìgbà fara àlẹ́bí ibrahim gbẹ́lẹ́ lẹ́jọ̀ máa ń yìí

amma ne nufi bayan mace na su kwaje kunna ko ya na rukuni kunna ya na rukuni maudan su kuri ya naru ya wena annabi ibrahim bai da wani amma yana ya latu na kuni wato a fi bardan yako wa salama bi aminci ala ibrahim ya annabi ibrahim kallu ko dole gun dole ta annabi ibrahim ono ina maji dangin na kafaci balu adama amma wa ya dangin na kafaci annabi ibrahim fara adena na jiwa bi umurne sokwe na zai ba dukkiya daga yadda wuce ga to in ne za a yi bai ila rabbi sai ya ce ba da tuto ci mai a rum ba jama'a ne ji jama'a ne za ta da biyu dana za ta da ta ta da ta shiyo kata wa zai da ifi kano fitin cuti kawa zanti wa auto shi ni da yi ba da ta fi shiyo ba ni daga mini kuri ba ni daga mini wa ka hanga shata ya yawan gizo biya da yi na su sa'id illa mu'minan ya muhammadu ga wadan dole ya ne dana ma sai daga ji iman da so ko sannan an ruwa ba su ya buga da ga wani ciyo zai bai ja ku ya shi wani zo a siya bi mallan nan a tsanin ya ga zai na da wọ́n ti kúti ìmọ̀lá àdáńdẹ̀ ìdámọ́pá ẹ̀dìdẹ̀ yìí wọn àti ìdámọ́pá wọ́n ti àti ẹ̀sìn yìí dẹ̀dẹ̀ yìí gánà ya kú bí àwọn ìdí pátá rẹ̀ gáàzó máa ti bó ta tókùrì à wọ́n àtókùrì ìjọba máa tókùrì àlèkè ọmọ wọn lórí òkú bá alébìbá ní kéwì bíi àdéjọ máa ń

wajen alaha annabi ba ma lafiya ku lafiya kalimatan kalima ba ta na ciwo na fi a kibi don ne ba ko su biyu yi wani a kalma na lokaci ta zuri yuji e yuji a dole yuji wani ji bala ya fi mani wa idalla a ku kyawa a dole ya ta kwaji ni tafi zuri yuji wani annabi ba ga ganna ga tayi la'allahu yarji'una e ba ma sa imanin na wucina alashirku a duba mujahid a shek mujahid gan wajen ala kalima annabi ba kalima ta gan wajen ala kalima na yani la ilaha illallah annabi ba ma kalima la ilaha illallah ibn la ilaha ba ko ba kiyo inna ni bara'u mimma ta'budu illallah zikiyo illallazi fatarani ba sai na annabi ba na wuna la ilaha illallah لعلهم يرجعون نعم بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين تشكرون بل متعت أهل مكة وآباءهم لكن مكة تشي تنمى تشي ni yaye mawo iya imawo yara ikalu iya yana eh, eh, eh, ya wọn bin ka pata ya tubo tubo no ataja a akko atayi ayaye eh fakkaru ayaye adeta ko ta ajadi shagala ajami nayi ke ruwa da ta tubo wona kullu annabi muhammadu da yana kwa annabi muhammadu gaskiya ataja akko ake ce manna adda lokacin gaskiya bebe yana man ga Allah kuka goro bebe yana ki ma so ce kage goro abu alquran balarabi ke ce mana ga ya so koji yana adda lokacin so ko bela alquran be yana wa rasulu ko dige be mubinun tutun atula a ganin eke daga baso so coga so koga ke yayi ga ega wu la tama ega wu na tama ega wu uzama ega wu ma ega wu ma ya wo Allah ngai mubinun eh walamma jaa jaje rayuwar sai ja irin to babu hujja babu dalili bala na sokola da da alqur'ani mun ga da annabi muhammadu da ga nasin yana ga na Nabi bai bai na kya don walan ma ja awul na gaskiya bai daga ba to ce na qalu haga sihirun na dai muhammadu bai na na ga eh a ga yan manga alkur'ani mubin ko wa inna yima kafiruna kafiri yi ga yi yo bi bi alkur'ani na yugo kafiri jini ya jiga alkur'ani ya ce da duniya mhm wa qalu laula nuzila hadha alqur'anu ala lọ́tọ́ ayọ́ hálà oúnjẹ ààrẹ kùránà alárògbìn àríkẹ́ aláàkí àrùkùrán na bẹ́ẹ̀ da kó ayọ́ da kó agbègbè kẹrẹ àrùkùrán na kí láwọn ti da kó àti kó wọn sí dáàkí àrùkùrán na bẹ́ẹ̀ ayọ́ wẹ̀yà tí àrùkùrán na tí alárògbìn yíyà gà mílẹ̀ nìkọ́rí ẹ̀tẹ́yìn dàbí èyí kúbà àríyìn na wọ́n ti náà ngagwa ya kada ta can Qur'an na da ya wai buru wuna azimun kabir fi makka aw taib

nga ko ya ci alquran ya bayan ko ya ci shi ko ba le makka ko kuma taifa makka ali al walid al mughira ala alquran ya ko kuma jin taifa ali urud bil mas'udi ala alquran ya ko ji wa ya suki ya hoja shi ayi ke ga talaka ko kuma da fiji da lafiya ga ngai tuti support ya ran shi na ba za ka da lafiya yayi kana jewa ana gure piano ana jalo ko man don don ana idara kana tàbí ìdábẹ̀ ìjọbí aná وفاطمة على العظيمة هو الذي يكون عند الله عظيمة أجع أجع أجع أنا إذا كون بسوكونا ترى إذا كون ونغا إذا قد تشون بسوكونا إليك إذا قد يون غا إذا كو سقد تيان كون غا إذا كو سقد تيمريك غا إذا كو سقد تيان يون غا إذا كو أجع إذا كو بسوكونا غا بسوكونا النبي محمد معك بسوكونا وهم يعتبرون مقاييس العظمى إن الأمر الصوى يذكرون الجاو والماء الفرمة بفوكي أنا جيرون نغاي زكو أنا ديشون نغاي زكو إن أبي زكو إنه نغاي زكو وشان بينا وهذا رأي الجاهلين من قد نتوى رأي الجاهلين في كل زمان ومكان أي جالوكة تندو أما يجاغ نمدورو

أما مقاي ان مقياس العظمى الحقيقة إن يسوما يتسوى دي حقيقة عند الله تعالى إبا الله سبحانه وتعالى وعند الأقلاء إبا دور بأنك لتعتبا آدم يسونا فإنما هو عظمة النفس وسموه الروح سوير رأي إبا إبرلو نرأي

ate lankman da kila ta la'ar ƙwa'an na biya alwali tubul mafira ko kuma ƙurfatu bin masuja ko kuma ƙurfatu bin rabi a ne ga elele ga zana su tutuna zana a tsana shekere bai dana mai tuti su na shekere a ne da wani har da yawa zana shekere ebe na ina shi yake da tafiri kan ga hujjan sokko kuri qur'ana zai yi na bani no ti ke shi na batna ta kuna ya ga da nan amma eh kono dai goro bana Allah kin bai ga ke tari ga ga ya su zai da dorwa sokko ahum yaqsimuna rahmat rabbik ahum yaqsimuna rahmat rabbik نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير yi na wọn tutu a ya ka wọn sọkọ na wọn da chọọchị bẹrẹ bẹrẹ da chọọchị ba ba tụ wọn titi dee bia ahụ kafir na yi ngba agaghị dị ya kwụsị mụ na egan ramu sọkọ na aja aga ala ya wani digi mu kira gara na ala na aja aga gara bin نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا إيقظتهم قد عملوا بجيو إبارا إيواي جلابو إنه يرمو بيه جو باتنا إيقظتهم يقاموا تيمين أول عافية زي جيتنا àwọn ọjúgbá ẹgbẹ́mọ́ ti láàáfẹ́ tàbí jíjẹ àná àwọn ọlọ́bàtà yìí ìgbàtọ̀dọ̀ àti ìkákàrà nígbọ́ ẹpa ìṣẹ̀lẹ̀ náà bó yà látọ̀dọ̀ ẹgbẹ̀ẹ́wó ẹbà á sì kígbàtọ̀ wai za ka na amurin ma'aisha aka ke fai je gai da doji an ga mun so ko ga aji mun ci gai da doji na a sa ki ku ta zan da ci wala wulu ta ti e be rame da don ga ida no a na un ta ji e ka de ko ka e ji bane jiniya niya an ti mun su ko so mai to ya nabi ya ga ya na sai ji imani fauka ba'di ye to la ka ti do yo darajat be darajaji ye la ga do yi e ba ye ya lito ye la ga do yi e ba mo we yi yo ye la ga do yi e ba ba we yi yo ka ka ye yo lọ́dọ̀ ti de lọ́dọ̀ ti ja lọ́dọ̀ ti mo un ta un de ba ya mo ti e san de ba o de ja ti so kíjọ ni yẹn tó fi mọ́ àmàrà àyà ẹgbẹ́ tààrí ìjẹ̀lẹ́ ẹgbẹ́ ìjẹ̀lẹ́ ìdẹ̀bọ̀lú jẹ tààrí an ga kpata ya buye ah, ka zandoro dai a kado yi biya a kado yi wajen mande zai da alfahari gido ya wa aishe ne wajen tankere da ta aishe ma wasu da ga yana ko sakwadon wuce hajjan wani da aka doshi ebe ida bi ke tso doshi ebe ida bi mu doshi ci ebe ida bi yi doshi ya ebe ida bi ni tattama kwadi ci doshi ebe ogbomi zumanin zon gborin ta nan majano majojo <clears throat> ya mi zan jiyawe na wake har mi biyo biya mi zan gayawe ta ko gani gamu jiza hanki zai ɓarje ne abu ورفعنا بعضهم فوق بعض درجة ليتخذ بعضهم بعضا سخورية إبما يسبب دوشي يسبب دوشي يتبدأ فيه لأن يعتقد تكي هذا الجناح sukuriya a daga ya zaba da ya lefe da na yaje ji hidima sai ji kuku ke lokiya da ije kabwa ega ta wogana hada na na a so ko ganga uji da injiwa da shi ma ma ni ma me huka a amma ma ba to kana duka suna wani za ito ga su ba su ku a saboda bidijin ku kuje da shi an doro Allah ta fito da yan wiwa ma da ga wa gunga su ban gurin wani wona ade ite ku ka shi ko ya shi ebe ku ide wa shi wa rahmatu ko nanu qasamna igaggo nanu wa ne ya de daga ba so fiye gona khairu ungeza mimma yajma'una energy ku ka fata na wa ina amu ta'ala alayka bin nubuwa yahu to to annabi muhammad hudiya wa ana annowo e, la ake ga oga ya annabi oga yi fito na wuya ya jama'a jona ina je pepa ta ga oya aga otia aga odia odia chuwa odia alfurma odia gaza ogwe egya odia wa o idan no zuga o la ya annabi ko kono kalin kan mimma yadi ma'una ina kafu ne ko kai je pata annabi ko

ye igala hankali da ba ga yamin yadi shagala da yana ɗaya bi ka ciwo su kwa ji bayanin cayi su wallahu subhanahu ta'ala alam yaghfirullahu li wa lakum jami'an wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh